ti rí ààrẹ ẹgbẹ́ tampan um, Mr. Lati Yomi Fash bàbá wa Ṣẹ̀fí àwọn ọgọ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kọ ẹ̀dẹ̀ ti rí bí gbogbo ẹ̀ ṣe lọ African Drum Festival ah, ah, ètò tó jẹ́ pé ẹ wò kò sí anybody ẹni tó bá gbọ́n pẹ̀ kò ní fẹ́ mìsẹ̀ torí all over the world láti Ghana o láti Zambia o láti ah, òkè òkun ìlú òyìnbó UK lọ́lọ́kan òjọ̀kan ibẹ̀ ni gbogbo wọn ti wá gbogbo ẹ̀yin tèmi lé ẹ wo ayẹyẹ ìdùn ó lárin ẹ̀yin náà ti bí kàǹpálà ṣe lọ lọlọkọ òjọkọ aṣọ tiwantiwa wọ́n tún gbé e lárugẹ ẹ ti ráwọn ọlù àwọn ọlù ìlú yapayaski síbẹ̀ ìlú oríṣiríṣi ẹ rí bàtà ẹ máa rí ìlú from different places àwọn ti Ghana wọ́n gbé tiwọn wá pé òkè bá ṣe ń lù lélẹ̀ àwọn ti eh, Kenya wọ́n gbé tiwọn wá pé bí wọ́n ṣe ń lù lélẹ̀ tiwa gan nílẹ̀ Yorùbá wa kò kẹ́yìn gbogbo ayé tèmi lẹ́kìn tó tún máa tẹ̀síwájú ayẹyẹ ṣì wà tí màá fi wọ̀nyí ní pẹrẹ o díẹ̀ mo kàn ṣe fi hàn kẹ́yìn náà tèstẹ̀ kẹ́ filẹ̀ kẹ́ wo bó ṣe rí ẹ̀yin náà ti mọ̀ pé àyìnkẹ́ o kò ní má ṣaláì polówó Orísun estate fún yín mo tún ti dé <laughs> mi ì dẹni fi yín lọ́rùn lẹ̀ àfi tẹ́ bá ṣe inú oríire ńlá yìí oríire ńlá ni kéèyàn kọ́lé ẹ má jẹ́ ká tanra wa o tẹ́ bá ṣírò owó tẹ́ ti ń sọ láti January wọ sáà táwa yìí fún landlord fún landlady ẹ̀yin gan ẹ ti máa mọ̀ pé ẹ̀ ń san àwọn ẹlòmíì wọ́n ti ń san wọn lóṣooṣù jọ gbogbo owó tó ń san lóṣooṣù yẹn tó bá kó jọ ó tó ra lé sórísun estate ìwọ náà di lórí rẹ ṣe ọdún yìí tún ti ń lọ bí mo ṣe máa ń sọ o di onílé ara rẹ báwọn gbé gbèsè ńlá yìí gbèsè ńlá ni gbèsè oríire tó yẹ pé tí wọ́n gan bá gbé ah ah tó bá rí mi títí wàá máa sọ pé àyìnkẹ́ ò ṣe nǹkan tó sọ yẹn òun ló mú mi tètè tára ṣàṣà lọ Orísun estate tí wọ́n náà di onílé rẹ in fact wọn ò lè ra pamọ́ investment tó tó láì àwọn kan sọ pé góòlù investment kẹlẹ máa fọwọ́ ra góòlù investment ni jọ́n torí ọlọ́run má jẹ́ kárí kò ṣe dára nígbà tó bá lọ fún gbogbo ẹ̀ góòlù kó sọ pé ó fẹ́ invest táwọn tó ní góòlù bá dé tán bá gbà <laughs> ọlọ́run má jẹ́ kárí kò ṣe dára táwọn tó ní góòlù bá dé tán bá gbà jọ kí ló fẹ́ ṣe owó investment dá àmọ́ ilẹ̀ ilẹ̀ ah jọ má fi ṣeré ilé ilẹ̀ jọ nítorí ọlọ́run má fi ṣeré jẹ́ kí náà ọmọ ọgọ́dún lọ́jọ́ wá dípẹ́ ah ti ṣe so many things wálé ọmọ wo bẹ́ẹ̀ dàgbàdàgbàdàgbà bẹ́ẹ̀ darúgbó kẹ́ ẹ kú àwọn máa ṣe prayer ni pé ah bàbá wa ayé yín máa dà níbi kíta torí ẹ ti ṣe nǹkan ribiribi ẹ ti ṣe nǹkan lálẹ́ ìyàwó lé ẹ̀yin náà kò yan yín sílẹ̀ ẹ má dúró ń gbà tọkọ yín bá ṣe ìralẹ̀ ní dáàdì wa máa ṣe jọ́ ń tọrọ ṣé torí ẹ̀ náà ṣe dáadáa dì jọ tí dáàdì bá ń ra sixty percent of the Orísun estate ṣé wo lè ra forty tó kù máa fi dáadáa dì ṣòtì gbọ́ má lọ di liability o ìwọ náà lè ṣe tẹ̀ ẹ̀yin ọ̀dọ́ kò yẹ yín lẹ owó tẹ máa san ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta kó gbá kólékólé bó ṣe wà fáwọn mẹ̀kúnnù náà ló wà fáwọn olówó àti mẹ̀kúnnù àtolówó kórìíre pọ̀ you know kórìíre máa fọ́lọ̀ wa kí blessing máa fọ́lọ̀ wa gbogbo gbàyẹ́ náà dẹ̀ tí mo fọ́ bí tá tẹ̀ dó sí àbújá ni o ìlọrin ni o sì máa wá ifọ̀ abẹ́òkúta ìbàdàn òṣogbo ẹ wò níbikíbi tẹ́ ẹ bá fẹ́ sí gbogbo ẹ̀ náà ni ẹ ti máa bá Orísun ẹ̀sìn báwa dòwòpọ̀ kò di olóríire. ètò ṣì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ti Thank God It's Friday pẹ̀lú Àyìnkẹ́ Kújọrẹ̀ lórí Miliki express káṣá máa ṣe kí ni káwọn máa Miliki yẹn ló ní mùkúlú ló ní mùkẹ́ńkẹ́ ẹ̀yin mùsùlùmí ṣáà ẹ̀ ń lọ ẹjọ́ má mi sí ẹ o ó mọ̀ pé mm, táwọn ìbá ti parí èèyàn máa fi ń yọ gọ̀gọ̀ áà gbogbo ẹ̀ lèmi gbà ẹ̀yin tẹ́ gba méjì tẹ́ gba mẹ́ta ojú ara tì yẹn wọ́n máa ṣe ọ́ọ́bì jọ fi sùúrù gbà wẹ̀yẹ jọ̀jọ̀ kò burú tó bá fi ebi panú wọ tẹ̀mí ẹ ẹjọ ẹ máa rántí èmi náà náà àdúrà èmi náà ń gbàwé aláwẹ̀ lèmi náà torí àti kírísítẹ́nì àti mùsùlùmí ọlọ́run kan náà là ń sìn bẹ́ẹ̀ ni kò yọ anybody sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́mílé ètò ṣì ń tẹ̀síwájú ẹ má gbàgbé mo sọ fún pé ayẹyẹ ni tèmi bá dé mo tẹ̀rù pé ẹ ti ọ̀rá rí díẹ̀ bẹ́ẹ̀ kí n wá sáré sọ àwọn nǹkan tó tún wà interesting nínú African Drum Festival ṣẹ́yìn ìtẹ̀ máa wò yín sí ọ̀ ọ̀ ọ̀ ọ̀ abá gómìnà wa sọ̀rọ̀ ó ti yẹ ikọ̀ easy o <laughs> abá gómìnà ṣe ti mọ̀ pé lórí Orísun àwa máa fún yín tán ni ah his excellence àwọn ọgọ́ dúró wọn ẹ̀ka sá ah this Orísun yà wọ́n kọ sára sí àwọn gbé fún wa pé òkè a máa ń gbádùn yín gbogbo ẹ̀yin tèmi lé aláǹfààní láti bá gómìnà wa sọ̀rọ̀ gómìnà wa ti Ogun State àwọn náà sọ̀rọ̀ Ọ̀nìrìṣà kábíyèsí o àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ fi mú nǹkan tí wọ́n sọ lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ wò kẹ má sọ pé àyìnkẹ́ dá wa lóhùn náà má fẹ́ mi lè fẹjọ́ pa yín nù èyí náà ti mọ̀ pé mi lè fẹjọ́ pa yín nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni mò ń já yín sí ẹ wo ayẹyẹ ó dùn lọ́tún ó dùn lọ́sì àwọn èèyàn àwọn commissioners yé àwọn senators gbogbo wọn pátápátá àwọn èèyàn jankanjankan ọlú gbogbo wọn ni wọ́n ń bẹ nínú bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa fi eléyìí ṣe lọ ayẹyẹ náà lẹ máa wò tá máa fi sọ ó dàbọ̀ kọ́kọ́ gbé tèmi lẹ́yìn náà ti mọ bá ṣe máa ń ṣe wípé lórí social media platform gbogbo ẹ̀ náà ni a wà ẹ kọ sí wa lórí www.youtube.com/orisuntv www.facebook.com/orisuntv tó bá jẹ́ orí twitter àti ig náà ni ẹ lè tẹ̀lé wa at Orisun TV. Ẹ fẹ́ darapọ̀ mẹ́mi náà lórí social media, ẹ lè like fan mi, Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí Twitter at Tosi Kújọrẹ̀ lórí IG at àyìnkẹ́dà òkújọ ilé tí yá náà ni ẹ kí lè má lè mi kọ́nà má nà mí èmi tí tòótọ́ àyìnkẹ́ kújọ rẹ̀ wọ́n bínú wọ́n ti da òkújọ rẹ̀ á sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express ó ti yẹ yín náà ẹ lọ jẹ̀gbádùn Africa Drum Festival tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ kẹwàá táǹkì mi ó ti yẹ yín ẹ̀yin tèmi ó dàbọ̀. Festival. And coming after them, the international participants and groups as well as the various states of the federation led by the winner of last year's drum festival, Guara State. You are all welcome to the Gateway State. Agikere, Ani ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ẹ àṣálẹ́ o mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire lápapọ̀ a kú oríire ìpínlẹ̀ Ògùn náà ló mú oríire wá bá gbogbo wa ní ilẹ̀ káàárọ̀ òjíire. èyí wà la ní òsì kan. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè pàápàá jùlọ fún àwọn tó ń darí ìpínlẹ̀ Ògùn látọrí gómìnà wa ọkùnrin takuntakun ọlọ́run olódùmarè. Olódùmarè fún ọ ní ọgbọ́n ìmọ̀ àti òye kò dẹ̀ kí ń rẹ̀ wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ni wọ́n bí orin ìpínlẹ̀ Ògùn ṣe rí ọmọ Ògùn iṣẹ́ yá. báwo nínú iṣẹ́ dùn tó. inú mi dùn gan-an ni kádùkọ́ ọ̀dọ̀ Ọlọ́run pé a bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà rẹ̀ tó fayọ̀ àtàláfíà parí ẹ̀. for in the last four years this is about the best and I'm happy about it orúkọ yìí àti bí ẹ̀ṣẹ̀ jẹ́ nípínlẹ̀ Ògùn. My name is Waheed Adesina orúkọ mi ni Waheed Adesina I am a member of the planning committee. Lónìí mo wà pẹ̀lú komisanna fún ètò ọ̀rọ̀ tó ń lọ ní ìpínlẹ̀ Ògùn bàbá wa Dénẹ́yẹ báwo nínú ìṣèdùn tó ń fún àṣeyọrí. Ẹ bá kẹ́sí nínú mi lé ní ìyá ah, inú mi dùn gan-an a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ Ọlọ́run nìkan lọ́ba lè wí lè ṣe ṣùgbọ́n a pé gbogbo èròǹgbà wa Ọlọ́run bá wa mú ṣẹ ẹ lóòótọ́ òjò rọ̀ ipò òjò yẹn tún dá òyìnbó á ní showers of blessing ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà rí báwọn èèyàn wá ṣe ń yọ̀ láti Kwara láti Ondo láti Kaduna láti Kano láti Enugu títí kan even outside Nigeria àwọn èèyàn wá láti Ghana wọ́n wá láti Egypt wọ́n wá láti Morocco South Africa tábà tún kúrò láfíríkà wọ́n wá láti Haiti wọ́n wá láti Chad a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ àṣà wa ni èdè wa ni kò síbi tá a ti kí ń lùlù tá a bá bímọ ìlù la máa lù tá a bá dàgbà dàgbà tá a darúgbó ìlù náà la máa lù nǹkan ayọ̀ ni ìlù ibi tá a bá ti gbọ́ ìlù nǹkan ayọ̀ ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ so ẹ ká máa bọ́tà ń ṣe ń bí lẹ́nìí a fi ń sọ fáwọn ọmọ wa kọ́ má gbàgbé àṣà wa kọ́ má gbàgbé èdè wa àwọn nǹkan tó tó jẹ́ ká Yorùbá tó jẹ́ ká ọmọ Nàìjíríà tó jẹ́ ká ọmọ Áfíríkà kọ́ má gbàgbé ẹ̀ káwọn náà máa fi kọ́mpáàsì ẹ sáwọn ọmọ wọn so a máa lọ látọwọ́dọ́wọ́ láti generation to generation ní agbára ọlọ́run. lákọ̀ọ́kọ́ olúwa ló lọ́pẹ́ àwọn ọmọ ẹ̀dá tá a bá gbèrò tọ́lọ́hún ò bá fàṣẹ sí ìròyìn akàngbani bẹ́ẹ̀ olúwa wa ṣe pérò tá a gbà olúwa tún wá gbà ju bá a ṣe rò ó lọ àdúpẹ́ fọlúwa ni inú mi dùn ayọ̀ mi kún wípé tí n bá ń bojú wẹ̀yìn inú mi ń dùn ara mi ń yá ni ibi tá a wà ìbáyìí kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ gbogbo alamọ bó ṣe rí ẹ̀yin náà bó ṣe rí sí gbogbo àgbáyé làgbo wa bì kò wá ń ṣe léyìn nìkan o olúwa gbà wá láàyè láti ṣe nǹkan púpọ̀ tó jẹ́ pé tá a bá ń wí nǹkan kan tó bá jọ ọ̀rọ̀ ni kò eléyìí ò ń ṣọ̀rọ̀ a lè rí a lè fọkàn ojú rí bọ́ọ̀mù ẹni tó jẹ́ ojú ń dùn débi a gbọ́rọ̀ òun náà ibi tóun rìn báyìí kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ so adúpẹ́ fọlúwa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn tó ń dúró tì wá ẹnu mi ò gbọ́pẹ́ so. last season àwọn kí nìkan mẹ́ta tẹ rò pé ó lè máa kọ yín lómìnira wípé bí mo ti ṣe fẹ́ kí kìíní ìbò rírè ṣé wọ́n dẹ̀ lè ṣe bí mo ṣe ń ṣe yìí. bẹ́ẹ̀ yẹn kọ́ ni ilé ayé ṣe rí ilé ayé àfọ́bàfilẹ̀ ni kò bá jẹ́ kò sí tó mú ká jẹ́ láyé ẹsẹ̀ mẹ́fà náà ló máa gbẹ̀yìn ẹ̀ àdúrà tí mo gbà fọlúwa ni pé nígbà tí mò ń dé kó Ògùn state yìí Ọlọ́run gbà mí láàyè o tó jẹ́jọ́ tí n bá máa kúrò kí n máa dunnú pé Olúwa ó ti lò mí dáadáa láti fi tún ti àwọn èèyàn mi ṣe. Oyèṣubúláyọ̀ lónìí fún ayẹyẹ drum festival fún ti ọdún yìí tí í ṣe ọdún ẹlẹ́ẹ̀kẹrin ògo ni ká sọ wípé ó yẹ ọlọ́run lókè ọ̀run ìdùnnú ṣubúlayọ̀ tí tó fi máa dìgbà míì táwọn tó máa fi pàdé ní ọdún tó ń bọ̀ ó dìgbà.